àwò tẹ́lómi ṣe tí ó sì pẹ̀rẹ̀ láàfà àbí tí ó lóhun ṣe súnfí àwọn aláwo mọ̀ láàrin ara wọn wọ́n mọ̀ láàrin ara wọn awo oríṣiríṣi ni ó lè jẹ́ rf. awo oríṣiríṣi la wọ́n ti fẹ́ ó lè jẹ́ rf. reform fraternity. yóò máa jẹ́ reform fraternity. ọ́fíìsì wọn àbí pàdé wọn ọ wà ní yàpọ̀tù ńbẹ̀. ọ́fíìsì wọn àbí pàdé wọn ń bẹ ní yàpọ̀tù ńbẹ̀ wọn àwọn aláwọ̀ ni wọ́n sá. tá a fa wa nù wọn. tá a bá ti wà nù wọn. àwọn máa wò ó pé gbogbo bó ṣe ń ṣe yìí tẹ́ ẹ̀rín pé ṣé ó ṣe é àwọn kan máa rẹ́rìn-ín nígbà. Thank you abẹ́rẹ́ àmì tàbí àrà ìpínlẹ̀ wù. So o lè sọ pé bóyá mo wà ń bẹ̀ ni mo fi mọ o ẹni sùúrù gbangba ni mo ti ń sọ yìí. ìgbàgbọ́ ti sọ yìí ọmọ ṣẹ̀wọ́n náà lọ́gbẹ́ àpò olóko wa náà àpò olóko wa tẹ̀lé. àwọn ẹgbẹ́ àwọn afáwa nu wa mọ̀ nǹkan tí wọ́n lọ ṣe ni nǹkan tá a ṣe lọ́dọ̀ wa rèé nǹkan tá a ṣe rèé ayé ò ní yẹ ọ̀run ò ní yẹ ọ́ bò bá dárúkọ. ìwà táwọn èrò tó wà táwọn afáwà láàrin nǹkan tá a ṣe fún ọ ní nínú tá a ṣe fún ọ ní àbá tó kọ kí ayé ò sí kí ọ́ bò bá lè dábọ̀ àwọn àbá tó wọ́n gbà yín. gbagbara tí ń sọ yìí ẹnu àwẹ̀ la tí ń sọ yìí lórí gbogbo ẹ ti dàrú mọ́ra wọn. gbogbo ẹ ó ti dàrú mọ́ra wọn àwọn kan náà fẹ́ẹ́ jọ bàbá àtàlẹ́ ta kò lójú bí yìí wọ́n wá sí àwọn àbí ma wọ́n fẹ́ sọ́mọ pé àwọn náà ti ta bàbá àtàlẹ́ sọ́mọ pé àwọn ṣé wọ́n lọ gba ẹgbẹ́ awo. àbí kan kúrò ní ẹgbẹ́ mi bẹ́ẹ̀ kan máa yá sí pé ẹgbẹ́ múlẹ̀ ẹgbẹ́ kínní ni wọ́n wọ̀. àbí wọ́n wọ̀ nínú ẹgbẹ́ wọlé kalẹ̀ ṣàgbáwì wọn lọ wọ ẹ̀mí wọn lọ wọ ẹgbẹ́ mọ̀lẹ́ àbẹ́bí àwọn òbí. Amém.